good news good news lovers of freedom of olóyè Sunday ọmọ adéyẹmọ ó ti dájú báyìí gẹ́gẹ́ bí ìpè tí mo pè ọ̀kan nínú àwọn lọ́ọ̀yà olóyè ọmọ adéyẹmọ nínú mẹ́sàn-án wọn mo pè kánú wọn tó dẹ̀ fi yé mi dájú wípé olóyè ọmọ adéyẹmọ kò ní kéèsì kankan pẹ̀lú ìjọba nàìjíríà níwájú adájọ́ o gbogbo pé olóyè Sunday Igboho ó ń gbébọn ó ń pààyàn ó ń ṣe gbá ó fẹ́ pín nàìjíríà sí méjì gbogbo kéèsì yìí it's already been cleared níwájú adájọ́ ní Benin Republic ṣùgbọ́n báyìí ó kù kékeré o ó kù bíntín kí sọ kínkín má lọ bàdíjẹ́ mo rọ̀ tó nílé gbogbo àwọn èèyàn those lovers of freedom kí wọ́n bẹ̀rẹ̀ sí í gbàdúrà ká má dákà àdúrà mo mọ̀ wípé kò sí ẹ̀dá kan tí kinní yìí ò bá tó jọmọ Yorùbá àfihàn tó bá jẹ́ pé kò nífẹ̀ẹ́ Yorùbá kò dẹ̀ nífẹ̀ẹ́ ìlú tó ti wá ẹ jọ̀ọ́ o mo rọ̀ yín mo bẹ̀ yín ẹ jẹ́ ká kún fàdúà ká gbàdúà kí ọlọ́run elédùnmarè kó ṣe olóyè Sunday ọmọ Adéyẹmọ sílẹ̀ tí Mósè nínú bíbélì tó bá lè sá fún Fáráò nílùú íjíbítì kò sí nǹkan tó ní kí olóyè Sunday Ìgbòho kó fara pamọ́ díẹ̀ nílùú Nàìjíríà kò sí nǹkan tó burú mbẹ̀ o nínú fídíò yìí ẹ gbọ́ àwọn àṣírí kan lórí ọ̀rọ̀ yìí ẹ máa bá mi ká lọ o ẹ gbọ́ ọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ̀ gbọ́n wìrìwìrìn. a kí gbogbo ẹ̀yin aráalé gbogbo ẹ̀yin afẹ́nifẹ́re ìtúsílẹ̀ olóyè adéyẹmọ owó baba dami a kí gbogbo yín o a kí tonílé tẹlẹ́mù ẹ kú gbogbo àdúrà tẹ́ ń ṣe fún wa tẹ́ ń ṣe fún olóyè ọmọ adéyẹmọ lágbára ọlọ́run elédùmarè àdúrà wa máa gbà o gbogbo bá a ṣe ń fẹ́ rí bẹ́ẹ̀ náà ló máa rí lọ́lá Ọlá Aláwùrábí. welcome all lovers of freedom àkí gbogbo ẹ̀yin afẹ́nifẹ́re ìtúsílẹ̀ olóyè Sunday Igboho àkí yín o ilé àtọ̀nà yín ò ní dàrú. àwa láti wá fún yín ní bó ṣe ń lọ lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho ká tó máa tẹ̀síwájú gẹ́gẹ́ bí awuyewuye gbọ́nmi sí omi òtó tó ti ṣẹlẹ̀ láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn lórí ọ̀rọ̀ olóyè ọmọ adéyẹmọ àti ìyàwó rẹ̀ rọ́pò nígbà tí ọ̀rọ̀ náà ṣẹlẹ̀ a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin afẹ́nifẹ́re kò sí ẹni tí ò fẹ́ kí wọ́n fi olóyè ọmọ adéyẹmọ sílẹ̀ o. Si àfi ẹni tí ò bá kí ń ṣe ọmọ Oòduà ọmọ Yorùbá tòtítọ́ ni ò ní fẹ́ kí wọ́n fi olóyè ọmọ Adéyẹmọ ni ò ní kàn fẹ́ fi sílẹ̀ nígbà tí ọ̀rọ̀ náà ṣẹlẹ̀ pé wọ́n mú olóyè ọmọ Adéyẹmọ ní ìlú Kútọnu ẹ mọ̀ pé Kútọnu ò kì í ṣe Nàìjíríà ilé yìí àti gbéra lọ sí Kútọnu fún gbogbo àwọn èèyàn tá à ń lò ní nàìjíríà tó ń bá wa ṣiṣẹ́ ìròyìn pàjáwìrì ni ọ̀rọ̀ náà bọ́ sí gbogbo ọ̀tẹlẹ̀múyẹ́ tó yẹ ká ṣe ní ilẹ̀ kútọ́nu a lè ṣe o ṣùgbọ́n ọ̀rọ̀ tá a gbọ́ látẹnu àwọn èèyàn lórí fọ́nrán ayélujára lórí ọ̀rọ̀ pé wọ́n mú olóyè Sunday Igboho ó gbogbo àwọn ilé ẹ̀ agbóhùnsáfẹ́fẹ́ lórí ẹ̀rọ ayélujára ni wọ́n lò tí wọ́n sọ wípé olóyè Sunday Igboho ó ti tẹ ọkọ̀ bàálù létí lọ sílùú Jámánì àwa láti wá dìbọ́ǹkì ọ̀rọ̀ yìí wípé iléeṣẹ́ wa a wà láti fún yín ní àwọn òròyìn àti analysis lórí ọ̀rọ̀ Nàìjíríà àti lórí ọ̀rọ̀ Yorùbá Nation ọ̀rọ̀ yìí kò dá àwa náà lójú ló jẹ́ kí a gbé fọ́nrán ìbánisọ̀rọ̀ jáde wípé olóyè ọmọ adéyẹmọ ó ti ń lọ sílùú Jámánì ṣùgbọ́n abẹ gbogbo ẹ̀yin afẹ́nifẹ́re gbogbo ẹ̀yin tó ń fẹ́ iléeṣẹ́ wa yìí abẹ̀yìn o wípé ẹ fi ọwọ́ wọnú nítorí pé yeye ọmọ ní gbọmọ o èròkẹ̀rẹ̀ ní gbọmọ Ọ̀rúnmìlà adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ iléeṣẹ́ wa tẹ́tẹ̀ fẹ́ wa o ilé àtọ̀nà yóò ní dàrú ọ̀nà yóò ní bàjẹ́ o ẹ ní fojú sunkún ọmọ gbogbo ntẹ́ ẹ bá dáwọ́lé yóò máa yọrí sí rere ẹ kú ìfẹ́ iléeṣẹ́ wa yìí gẹ́gẹ́ bí ìròyìn tá a gbọ́ látẹnu àwọn èèyàn tá a fi ránṣẹ́ sí Kútọ̀nù tó fi di aago méjì òru àárọ̀ yìí ni àwọn èèyàn sì wà ní iwájú ilé ẹjọ́ Palace the Justice ní ìlú Kútọ̀nù tí wọ́n ń dúró de àbájáde èsì ọmọ Adéyẹmọ ṣùgbọ́n ilé ẹjọ́ ti sún ẹjọ́ ọmọ Adéyẹmọ síwájú o bóyá ọ̀sẹ̀ kan ni bóyá ọ̀sẹ̀ méjì kò tí ì sí àrídájú wípé wọ́n ò gbé ẹjọ́ náà báyìí olóyè ọmọ Adéyẹmọ ó sì wà ní ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ilẹ̀ Benin Republic lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ ṣùgbọ́n gbogbo ààyè sọ ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ wípé olóyè Adéyẹmọ wọ́n kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ wọ́n nà án wọ́n ṣe gbá gbogbo ẹ̀ irọ́ ni o irọ́ ńlá tó jìnnà sóòótọ́ olóyè Sunday Igboho ó wà ní àlàáfíà ara ṣùgbọ́n mo rọ gbogbo tónílé tẹ́lọ́rùn ká má dákẹ́ àdúà ká bẹ̀rẹ̀ sí ń pariwo àdúà ká bẹ̀rẹ̀ sí ń gba àdúà lórí ọ̀rọ̀ yìí wípé olóyè adéyẹmọ should be free and should be should be on his way to Germany nǹkan tá à ń gbọ́ ni wípé ìjọba nàìjíríà ní àná tí wọ́n gbẹ́jọ́ olóyè ọmọ adéyẹmọ wọ́n rán representative kan wá láti nàìjíríà láti wá gbọ́ ẹjọ́ adéyẹmọ àbí láti wá takò lórí ọ̀rọ̀ tí ìjọba nàìjíríà ń bá fà ní tilẹ̀ ń tọ́ lọ́hùn-ún èyí túmọ̀ sí wípé àrò wípé ìjọba nàìjíríà ó fún ìjọba rìpọ́blìkì benin ní wàhálà lórí ọ̀rọ̀ adéyẹmọ mọ́ àwa mọ̀ bóyá wọ́n fún wọn ní wàhálà lábẹ́nú ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìròyìn tá a gbọ́ tó sì jẹ́ ìròyìn tó múnádóko wípé nílé ẹjọ́ lánàá ìjọba nàìjíríà kò sí nílé ẹjọ́ o wọn ò dẹ̀ kọ lẹ́tà kankan ránṣẹ́ báyìí wípé kán fi olóyè ọmọ adéyẹmọ kán fi ránṣẹ́ sílẹ̀ nàìjíríà ẹ̀sùn tí wọ́n ń bá olóyè Sunday Ìgbòho fà báyìí ó wà láàrin ìjọba Benin Republic àti olóyè ọmọ Adéyẹmọ owó baba dami tí mo mọ̀ wípé lágbára ọlọ́run bógo tí ń jẹ́ tọlọ́run ọba àdúrà àwọn abiyamọ ayé àwọn abiyamọ ọ̀run àgbà o ọlọ́run ọba àlèwí lè ṣe ọba lánàá ọba lónìí ọba títí ayé á dá olóyè Sunday sílẹ̀ ní ayọ̀ àlàáfíà àti ìyàwó rẹ̀ wọ́n sì máa lọ sí ilẹ̀ olómìnira jamani láìpẹ́ láì jìnnà ẹ fọkàn balẹ̀ o ẹ fọkàn balẹ̀ àdúrà yín gbà lórí olóyè Sunday Igboho àdúrà wa ń gbà lórí olóyè Sunday Igboho nítorí pé kò sẹ́ni tí ó fi ẹ̀dọ̀ lórí òróǹro látìgbà tí olóyè Sunday Igboho ti wà ní àhámọ́ àwọn ìjọba Benin Republic ọ̀pọ̀lọpọ̀ àdúrà ni àwọn mùsùlùmí ni àwọn ẹlẹ́sìn kiriyó ni wọ́n gbé dìde lórí ọ̀rọ̀ yóò Sunday Igboho ta ni olóyè Sunday Igboho gan níbo ni genesis ọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀ kí ló fà á tí olóyè Sunday Igboho fi dìde gan bóyá ẹlòmíì ò mọ̀ ẹ wo fídíò tí mo fẹ́ fi hàn yín kẹ́ wò dí tí olóyè Sunday Igboho tó fi dìde ta ni olóyè Sunday Igboho kí ló fà á tó lè Sunday Igboho fi dìde ẹ já kí akọni olóyè Sunday Igboho wípé ìyà ti ń jẹ ọmọ ilẹ̀ káàárọ̀ òjìrè tipẹ́ nílùú Nàìjíríà ṣùgbọ́n wọ́n rí ẹnìkan gbòógì tí ó dìde tí ó ṣíwájú wípé ìyà ń jẹ ọmọ ilẹ̀ káàárọ̀ òjìrè nígbà tí ìyà ìdójú ẹ̀ tó di wípé àwọn Fúlàní agbẹ́nipa wọ́n bẹ̀rẹ̀ sí pa àwọn ìyá wa àtàwọn bàbá wa ní gbogbo ìgbèríko tó wà nílẹ̀ Yorùbá tí ìjọba ilẹ̀ nàìjíríà ò sì rí nǹkan kan ṣe sí i ìyà yìí pọ̀ débi wípé ọ̀pọ̀lọpọ̀ ọmọ yorùbá ní ọkùnrin lóbìnrin ló ti bá a lọ o lórí ọ̀rọ̀ àwọn fúlàní agbẹnipa òun ló mú èyí kí olóyè Sunday Igboho dìde láti béèrè fún ẹ̀tọ́ àwọn ọmọ ilẹ̀ yorùbá tí ò tí wọ́n nígá tí wọ́n nígo ẹ jẹ́ ká kí akọni òòṣà wípé ó dìde o. Dìde o ìjọba nàìjíríà asúnibáre ni yín o ta ni Sunday Igboho ta ló mọ Sunday Igboho ń gbogbo nàìjíríà ṣùgbọ́n lọ́jọ́ ìní ìlú ìbàdàn nílé olúyọ̀lé nìkan láti mọ lóye Sunday Igboho ṣùgbọ́n bí mo ṣe ń sọ̀rọ̀ yìí gbogbo àgbáyé amẹ́ríkà ni london ni germany ni france ni all over the world ni wọ́n ti mọ ẹni tí wọ́n ń pè ní olóyè ọmọ adéyẹmọ kí ló fa ọ̀rọ̀ yìí ẹ wo fídíò tí mo fẹ́ fi hàn yín ẹ fọ́nrán yìí níbi tí olóyè Sunday tó ti bẹ̀rẹ̀ ìjàngbara yìí lórí ọ̀rọ̀ Oòduà Nation. wọ́n ní mi síjọba mò ń lọ ń dá sí nǹkan tí ó kàn mí ṣùgbọ́n tó kàn mí mo dá sí torí pé ọmọ Yorùbá ni mí bíjọba bá wà tí ò sí ẹ̀tọ́ tó yẹ kó ṣe fún aráàlú tí wọ́n dìbò fún tọ́jẹ̀jọba lé lórí tíjọba bá wà tí ààbò bá sí fún aráàlú tó olóòṣèjọba lé lórí aráàlú dìde fúnra ẹ̀ ẹ̀yin aráalé ti wá rí báyìí wípé Sunday ọmọ Adéyẹmọ owó bàbá Dami kò kí ń ṣe criminal Sunday Igboho is not a criminal he is a hero of Yorùbá race. à ń jẹ́ kó dá yín lójú wípé olóyè Sunday Igboho kì í ṣe criminal o kì í ṣe ẹni tí ìjọba ń wá ẹ wo fọ́nrán tí mo fẹ́ fi hàn yín yìí fọ́nrán yìí ló ń sọ bí Gumi ṣe jókòó sáàárín àwọn báńdíìtì ṣé Sunday Igboho ni criminal ni àbẹ́ ẹ̀wọ̀n àbí ẹni tẹ́ ń wò àwọn group of people tẹ́ ń wò lórí fọ́nrán yìí ṣáwọn ni kírímìnà ta ni kírímìnà nínú gbogbo wọn èyí ló túmọ̀ sí wípé olóyè ọmọ adéyẹmọ owó baba dami is not a criminal Sunday Igboho should not be repatriated to Nigeria at all cost ìjọba Benin abẹ̀yìn ẹ gbọ́dọ̀ dá Sunday Ìgbòho padà sí Nàìjíríà àfi ọlọ́run ọba àfi bẹ̀yìn nítorí pé ó léwu ó léwu ewu ń bẹ lóko ló ń gẹ́ ló ń gẹ́ fúnra ẹ̀ ewu ni tí ìjọba bẹ̀rẹ̀ tó bá dá Sunday ọmọ Adéyẹmọ padà